والله ما قرأ الناس يمشي على أعماله ومن تبعه نجاه الله والله ومن تبعه نجاه والله والله

يوم حتى تبين الذين كفروا وزعزع الفاسقين لا يستخدمك الذين يؤمنون بالله واليوم الآخر والله عليم بالمتقين

Allah'u bin, sana nukum bila kolay. حافظة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وآل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حكيم وبعد أكبرهم الله تعالى وبارك من خير كامل تسلمون أتموا بيه آمين أتموا أتموا من صلاة لا تسمى وبسيط وأتموا بيه ليه nínú àmì àjùlọ ọwọ́ lérí ẹ̀dá àti àmì àánú ọlọ́pàá lérí ẹ̀dá ọlọ́pàá ẹ̀dá àmọ́lẹ́ra. Òjò wa máa ń ṣú, táwọn èèyàn sì máa ń rí pé ìjọ ọlọ́pàá sọ̀kalẹ̀, ìdàkejì rẹ̀ sọ̀kalẹ̀ lọ́dọ̀ ti wá áàrùn tó pọ̀. Ìgbàtàtà máa ń múrù lẹ́yìn afẹ́fẹ́ ti gẹ́gbọ́n láàrin àwọn ìṣùgbà àti àwọn ìjàmbá àti àwọn ìkan ní ìṣẹ́ ó lábẹ́gbọ́n ìpàdé. Bí gbígbé òrùlé, bí ilé wúwọ́, bí oṣìṣì kan láàrín lọ́wọ́ atẹ́gbọ̀n níbi tí ó ti ṣe ti ta kò ní rẹ̀. Gbogbo ẹ̀rọ lọ́lọ́ sí ìwé wọn ní kò lè ṣe. Ìwà ni ká mọ̀ ẹlọ́ tó ní bá ti ṣú ìròyìn kẹ́ni ni ń pè lọ́rọ̀ eré orin ní jẹ́lẹ̀ ní járí ogun mẹ́jára ìgbẹ̀. ọba wọn sọ́ọ̀tì ìgbóni sọ́ọ̀tì ìgbóni ọlọ́run wá sọ ń bẹ̀ wípé àwọn ìlẹ́sìn ní àárín ìṣùgbọ́n bẹ̀rẹ̀ sí ìgbẹ̀rẹ̀ ọ̀gbẹ̀rẹ̀ ọ̀gbẹ̀rẹ̀ ọlọ́run أأمنتم ما في السماء أأمنتم ما في السماء

máa ń fi sàmà ẹni tí ń bẹ tún sánà. Àmì ń tún ṣé ẹ̀yìn fọkànbalẹ̀ wípé ẹni tí ń bẹ sánà kò lè bá nílẹ̀ yàtọ̀ ilẹ́bẹ̀ àyàkọ̀ sí fàdíkù kò lè áwọ̀. Ilẹ̀ yóò rí fàídà ilẹ̀ àtàkù yóò sì máa rìn. Kàmọ́ látọ̀ ìyàwó yóò máa rìn yóò mí. Àbí bẹ́ẹ̀ ti ẹ̀kọ́, àrùn àbí ìtù àbí ẹ̀kọ́ kò balẹ̀ pé láti sàmà ẹni tó ń bẹ ní sọ́nà. Àìyí yóò lè fi la àìlè ìkò káàkiri. Kàkà tí omi sọ̀kalẹ̀ láti sọ́nà sójú iwájú tó wá mú bá ṣọ́nà ìgbà rẹ̀ pé ọlọ́run lè ẹwọ̀ òdúnà tẹ̀ pé òrẹ̀ lè lóyún. فستعلمون كيف نزيد بلا لا نزيد لله سبحانه وتعالى يا بني سورة الملك سورة الجن والملك رسول الله الجن آية آية 15 سورة 15 آية 15 سورة كتابية آية, آيَةٌ ẹlẹ́ẹ̀kẹ́dùn kéjì fifteen fifteen àti seventeen. ọlọ́dọ̀wà sọ́ni káàkiri ẹ̀mí ilẹ̀ ìkọ̀bìnrin ní pàkíkpàkà lè nàìjíríà. ṣáájú àwọn tí wọ́n fi ọ̀rọ̀ ọlọ́run ọba ní ọjọ́ tó ní ẹ̀lú òní àwọn kan ti pè ní ọ̀rẹ́ tẹ́lẹ̀ sí olóòpàá bá ní wa ìjọba الحاقة ما الحاقة وما أدراك ما الحاقة فاستمتلك وعن بالغاشا وأحسن وأنزل بالطاقة وأحسن وأنزل بريح

àlàáfọ̀ èwo lòdòdó ọlọ́ọ̀bá pọ̀lì àlàáfọ̀ lòdòdó yóò ọ̀pẹ́ ìyè méjì àlàáfọ̀ lòdòdó náà bẹ́ẹ̀ àlàáfọ̀ sí ni òdòdó náà wọ́n àlẹ́ ọ̀pá àlàáfọ̀ nínú ìgbọ̀n àti nínú ọgbọ̀n ilé ìgbìmọ̀ náà ثمود وعاد بالقارعة عليها ثمود يرى به صليم صفات صلاة وعاد àti àwọn ìran ààrin tọ́wọ́ ọba aláàbò ní ìlú ìgbèsì wọ́n pe àlèkọ́ ìhà sáàmù bàbá wa kí sí àtẹ̀lẹ́gbọ́n kòkòrò. Mo tẹ́lá ní kọ́ ìhà látara kọ́ àpéyàn mọ́ nǹkan ìjọ ìfọ̀n ló pọ̀ àìbáàbà ẹni bá sọ ilẹ̀ kò ní àtúntò wà lájà áṣẹ́kù wà ní ìjọwọlé. Ẹgbà tó ilẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tí ó mọ̀ ṣẹlẹ̀ lọ́nà àwọn ọ̀gbìn ẹ̀rù tó mọ̀ ṣẹlẹ̀ lọ́kùnkùn fún àìkọ́ ọ̀rọ̀ nínú ìtumọ̀ rẹ̀ rẹ̀ nínú àwọn tí ń tó táwọn ilébò ń pè ní clang kò ní bá etí mu ohun yìí ọlọ́pàá ní fàámù pàmùd àwọn èèyàn pàmùd ló ń jẹ òwúlẹ̀ nítorí wọ́n ti ṣe ọ̀rọ̀ ọba ní rọ́wọ́lẹ̀ ṣẹlẹ̀ wọ́n pariwo káàkiri ayé pé òkun ó ya wọ̀lú ìwádìí kó ya wọ̀lú ó ga ó tún wá iná ó tún jẹ́ iná sàǹkélé òkun máa ń ru àbí àwọn mí ò tiẹ̀ tó wà bẹ́ẹ̀ yóò rúgbò wọn yóò lọ eléyìí tó bọ̀ wá jẹ́ omi tó ti iná ó tún wá wọ inú ìlú lọ gbogbo àwọn tó bá ń jọ́nà ló tó gbogbo ilé tó bá lówó kọjá àlà tá a mọ̀ tẹ́lẹ̀ àtọ́bíà ọlọ́run ti gbé tó kọjá àlà la fi pa wọ́n ohun ni wọ́n gbọ́ pé kí wọn ò gbọ́ rí ó wá kọjá pé títí wọ́n tó kú lẹ́sẹ̀kẹsẹ̀ wàá máa hàn àwọn ìran á dín fàúlì kùbìrì ṣe ń atẹ́gùn kan ẹ́ sọ́rùsọ̀rin tó le koko tó ń fa nǹkan ya atẹ́gùn láti àwọn rẹ̀ nítorí ẹ̀ ń lọbẹ̀ látẹ́gùn tó fẹ́ ń gbà tó ṣòro yìí tẹ̀sí atẹ́gùn yẹn kàn wò wọ́n fẹ́ kí atẹ́gùn yẹn kọjá àlà gbogbo tó bá bá ó sì lòdì ọlọ́run tó má jẹ́rìí ẹ̀rù ṣẹlẹ̀ sí wa o ìlànà bí kọ́ wa lẹ́kọ̀ọ́ ìtọ́jú bá ń rọ̀ ká máa sọ pé Allahumma sayyiban nafi'a Allahumma sayyiban nafi'a ọlọ́run òjò tí ó mọ tí ń rọ̀ jẹ́ kó jẹ́ tí ó wúlò fún wa délé tí ó ṣe wá láǹfààní pátákùn bá ń fẹ́ allahumma inna nas'aluka min khayrihi wa khayri ma arsalta bihi wa na'udhu bika min sharrihi wa sharri ma arsalta bihi ìtumọ̀ olúwa o iná alùkàmì fèrèdì à ń tọrọ lọ́dọ̀ rẹ oore tí ń bẹ lára atẹ́gùn yìí wà fẹ́yìnrọ̀ mọ́ àrùsọ́lù tàbí àti oore tó fi hàn oore ṣiṣẹ́ rẹ látẹ́gùn iṣẹ́ méjì ni máa ń ṣe ó lè jẹ́ iṣẹ́ pé tó bá ń fẹ́ ni yóò máa dùn pé kò ju orí orí ti lọ ó sì lè jẹ́jẹ́ ìdàkejì náà wọ̀nà rúùtù bí kàmí ìṣàríkì aṣáájú ọ́ níbi aburú atẹ́gùn nínú aburú atẹ́gùn lòdì tó fẹ́ lùyàn wọ́n ní atẹ́gùn kan ló fẹ́ lù ní tóògùn bá kọ lù táwọn bàbá wa máa ń sọ pé ọ̀rọ̀ lù ú níjọ̀hún ọ̀rọ̀ ọ̀kan nínú àwọn ẹ̀dá tí ń bẹ nu gbó oríṣi ohun ìtàn ni ó ń pè ní ọ̀rọ̀ lẹ́sọ́ bá ti wá ní stroke wọ́n ní ọ̀rọ̀ lù ú ẹlòmíràn yóò kàn ní atẹ́gùn kan ló kàn fẹ́ àwọn agbájọ níbi aburú tí ń bẹ nu atẹ́gùn yìí wàṣàfè má àròsàlù tàbí àti aburú tó tún fi ràn. a máa wí nìyẹn ẹlòmíràn ní orí ìyá mi ò ẹwà tẹkùn ẹ ọ ẹ ìyá mi ò bàbá mi má sùn lọ́rùn àti bàbá àtìyá tó ń pè àti máa ń bí wọn ò gbọ́ nǹkan kan ẹni tó dá atẹ́gùn tó sì lè darí atẹ́gùn yẹn ló máa bẹ̀ lásìkò náà ànábì sì sọ abájú ọlọ́run ṣàmùwà ní ìnífẹ́ yà lọ́bẹ̀ púpọ̀ torí kúránì sọ fún wa bọ́lọ̀ wọn bá ń ṣe ránṣẹ́ tó ń jẹ́ jù náà ní lọ́dẹ̀ ọlọ́ni àwọn yẹn fàkọrọ àlẹ́ ìfàbọ̀ àlàyé àlè ó ti di òru méje wàfàmọ̀ níyàtà àyà ní àti ọ̀sán mẹ́jọ ni a fi ń atẹ́gùn الفتح والآيات العشر والسبع والبصر والليل إذا يأتي هل في ذلك قطب لذي ألم تر كيف فعل ربك بعاد سواه Èntí olúwa rẹ̀ ṣe pẹ̀lú ìran ábí, ìrọmọ̀ dáàtì ìmẹ́. Ọ̀rọ̀ méjì làwọn àpá àtọ́ nípa ìrọ̀mù yẹn, náà àmẹ́yọ̀ kan pé pàápàá ńlá àwọn ní jẹ́ láàbì ìmọ̀ àwọn olóòpòó tàbákan sọ́rọ̀pẹ̀ àmàkọ́ ìtẹ́pẹ̀ ní àmàkọ́ orin tẹ́pẹ̀ ní sand dunes léèkó ẹ̀ṣẹ̀ geography landforms in harry religion àwọn oríṣiríṣi ilẹ̀ bó ṣe rí ní àwọn aṣálẹ̀ àwọn aṣálẹ̀ kan bẹ àpáta làwọn àwọn aṣálẹ̀ kan bẹ iyanrìn nìkan níbẹ̀ẹ́bẹ̀ẹ́ pátẹ́kù bá tí wọ́n ń fẹ́ tí ó mọ̀ gbá àwọn èèyàn ìjọ títí tí ó fi wá dàbí ó kèrè. ó ní máa dàbí àdùpà yídà fáwọn jẹ́rin bẹ̀lẹ́ tí ò bá mọ̀ pàbẹ̀. èyí tó orí máa ti ẹ̀rẹ̀ tó dàbí ó kè kó tó padà bí atẹ́kù tó ti lè já lọ ọ̀nà ọ̀gbọ́dọ̀ mi. àwọn táwọn gbèrú bí nìdí àwọn àgbègbè bẹ́ẹ̀ torí pé gbogbo ọ̀gára wá ń bí bí láti fi ṣàmì ìdí mángòrò ìdí ọ̀sán ìdí oṣè ìdí àràpà àwọn ìdí ní jẹ́lẹ̀ àwọn ìdí sáà ní kò sí ti gbẹ̀gbẹ̀ tó lè rí tó bá ní lọ tó láti dé ìdí tí ó ṣe yẹn tó bá jà tọ́kù níbi tí ó ṣe yẹn gẹ́gẹ́ tó máa lọ ó padà ní ìdí àràpà kan wáyé níbi ìdí àràpà yẹn ló fi sí ìṣọ́ tó ní sọ́dún àkọ́ àgbáwò ìkọ̀dínà láti àwọn àkọ́ ìyẹn ni àwọn yẹ̀ẹ̀pẹ̀ erùpẹ̀ tí atẹ́gùn bá jọ àwọn ìran tí ìjẹ̀ làwọn ń gbé atẹ́gùn pọ̀ dáàmì ìmẹ́ wọ́n wá lẹ́jẹ́ olóòpó wọ́n wà mú òpópó látara wọ́n yìí mẹ́lẹ̀ òní wọ́n sọ ilé wọn tí wọ́n ń gbé náà tí a tẹ́gbò èyí lè ṣe lọ ọdún wá ní ara bí ẹni máa lè jẹ́ ìkankan lórílẹ̀. ọba ni atẹ́gùn ti láwá fẹ́ atẹ́gùn àjùn lé wọn lórí fún pápù àlàyá ní oòrùn méje wákàtẹ̀ yìí àyẹ́rẹ́ bí àti ọ̀gbọ́n mẹ́jọ òṣùwò mẹ́ láì dáwọ́ tó ní oṣù oòrùn Ọlọ́run ní pàtàkì pọ́wọ́n àwọn ìjọ kárí ìwọ̀n tí a ti tí wọ́n ń gbé ìgbèrè wọn fún àárín àti gbogbo ọ̀pẹ̀ṣù lọ bẹ́ẹ̀. Àárín àwọn ìjọba ìjọba ọ̀rọ̀ oríyà, gbogbo wọn wá tàbí àjá lápọ̀lì tọ́tẹ̀lẹ́ lọ́rọ̀ ní ìpì ìdábínú. Òwò jẹ́ ẹni tí òun ọ̀dá bí mo bá lọ ọ̀pẹ ọ̀pẹ tí ìwọ̀n ní ẹgbẹ̀ bá ti ṣòro nítọ́pọ̀ bá lè ta ẹkùn bá tó ṣe lúrù ìkábà lọ́pọ̀ ẹgbẹ̀ àwọn ètò rẹ̀ tó jáde àtìwọ́gbà ó àwọn ìṣòro òun ilé bá kò tí ìdí ni òkò dábínú tó dábínú ní ọmọ ya olú rẹ̀. Àtàrà ọ̀rọ̀ àwọn omi bá rí à jẹ́ orí ẹ̀sìn nínú ọmọ tó ṣẹ́kù sínú ọ̀rẹ́ lórí ẹ̀ tó dá àgbẹ̀rẹ̀ láti lórí ẹ̀ bàbá fún bàbá olóògbé ẹgbẹ́ ẹ̀rẹ́ nìkan tó ṣẹ́kù lórí ẹ̀. Ó wá sọ àgbẹ̀rẹ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn àgbẹ̀rẹ̀ Ọlọ́pàá ìṣòro ìhàwó wọ́n ti wá ló fẹ́ lọ́wọ́ akẹ́gùn àti bá máa fẹ́ lọ sí gbogbo ọgbà ilé ọ̀pọ̀ nípa Nígbè àdùgbà, ọ̀rí na àdùgbà bí ìkọ̀ ìrìsì, wà kọ́yì náà àdùgbà ìgbàbí, wà nà rúrù bí àmì ìṣàfihì, wà ṣàfihì náà àpẹẹ̀ta. Ẹ̀kú àmì kò lọ ó wà náà ló pẹ̀lú àti ìṣúkú ìlú tí ó lè jẹ́ ìgbàlọ́ ọ̀rọ̀ mẹ́rin ó tó wà láàárọ̀ ọmọ wa nù lọ́wọ́. Kí ni ìgbìmọ̀ ṣíṣùn ó jẹ́ àti ṣíṣùn tí ó sùn àti ṣáṣùn ilẹ̀ ìwọlé. Jáàbù rẹ̀ ó sùn sọ́rọ̀ ọ̀rọ̀ sọ nínú bí i nínú sọ́rọ̀ ìfátìlì. Bákan ọ̀rọ̀ sọ nípa àwọn Yẹ̀rú kí ń lọ sí náà, wọ́n lọ kó sínú tó sùn sí orí iṣẹ́ ọmọ mọ́lọ̀ àwọn òṣìṣẹ́ òbí lè wọ ọbẹ̀ ọkọ̀ ní àwọn olùgbàmọ̀ àtàkọ̀ ní sábà ìrọ̀lá ìrọ̀lá ìṣẹ́gun ìrọ̀lá ìrọ̀lá Bọ́nkà, abúrú ìyàwó tó gbogbo sí, bọ́bọ́nkà, kí àwọn bàánú bá rí àfẹ́ yẹ̀yà tó dúdú lọ́wọ́ àwọn ọ̀fẹ́ ilẹ̀ iná títà yá àdábí àwọn táà sọ ní àwọn náà lọ kó bẹ́ẹ̀. Wọ́n ti rọ̀ láàrín ṣùgbí òfílẹ̀ ṣe kí ni òfílẹ̀ lọ́lọ́ ọlọ́wọ́ tún bẹ̀ ó tún láti fún láti rẹ̀ tó wà mú. Ìjọba يغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا إلى ليزدادوا إيمانا والذي هو الذي mú oṣù lórí wọn rẹ̀. Ẹ̀rù wọ́n mú àwọn ẹ̀kú ilé ìjọ àtẹ̀lẹ̀ ló ní kó ẹ̀kú ló lánà ti ẹ̀rẹ̀ ìdílé ní ọwọ́ ara ẹgbẹ́ fún ọdún ní orí rẹ̀. Níbi ìbẹ̀rẹ̀ àwọn àgbà وَأَيِّ الْمُؤْمِنِينَ وَأَمْرِهِ وَحَيَاتِهِ يَا

wọ́n ti mọ̀ bá àwọn òṣèré ẹṣin wọ́n rù wá ìdà ni wọ́n rù lọ ọfà ni wọ́n rù lọ́rọ́ ẹ̀dà ní òkúta ni wọ́n mọ̀ sọ kìrìkìrì Wọ́n wá rò ó pàtó ti kọ́ tó ààbò mú àwọn ọmọ ọmọ mùsùlùmí òní lọ́dọ̀ ọlọ́wà lọ fún orin ní ìwò òun. Níbo ní ọjọ́ ìgbẹ̀ ìrọ̀lọ́wọ́ wá sí àti orílẹ̀ wọ́n sọ ààbò mọ́ wá sí ọmọ ìyá ẹlẹ́ni tí ó sáàbò mọ́. Ọwọ́ ara rẹ̀ wọ́n fi ń kọ léyìn láti máa sá lọ. Jáde sá lọ, wọ́n sá lọ orú àtòkù fún ọmọ ìṣòro àwọn mùsùlùmí. Àwọn mùsùlùmí ò wá sí wàrà ọ̀pọ̀ àjájúwó ya múlẹ̀ láti sọ̀rọ̀. Torí náà gbogbo àwọn ọ̀tá pàtókè ìgbogbo orí fún ààrẹ náà ló fọwọ́ ní ogó kú o. Gbogbo ọ̀tá pàtókè ìgbogbo orí tí ó bá tó wọ́pá yóò rí ọmọ owó ọ. Ọmọ bá bẹ́rẹ̀ ní àkọ́ náà ló fọwọ́ ààrẹ ní ogó kú o ní ààrẹ. Wọ́n wà fún ọdún pẹ̀lú pẹ̀lú ẹ̀yìn agbọ́nà pàpàá wá ń tó ní ẹ̀sí ọ̀rọ̀mọ́rùn òkè nípa káwà èdè káwà láti pé ìjọba tí ó lọ́gbọ́gbé ìlà wọ́n tún lọ́gbọ́gbọ́ lọ́gbọ́gbé àwọn àtàwọn ní tí ọkọ̀ yẹn jẹ́ ló òkè ọlọ́pàá yẹn lẹ́ta ẹ̀mọ́ ilé pupa tí ọmọ alẹ́ ìpàdà tó ti ẹ̀jẹ̀ lókùn ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ lọ́tún ọkọ̀ yẹn ti bá wọ́n pàtó bọ́ọ̀lẹ̀ ìgbẹ́mọ̀ sáàdá ẹ̀rọ táwọn bá yóò tẹ̀lẹ̀ fún gbogbo owó rẹ̀ wọ́n mú ní ṣùgbọ́n tí ẹ̀yà gbogbo wọ́n pààyàn lẹ́rìn ẹ̀fọn ni wọ́n lókó sí mú ẹ̀fọn tó kó sí mú ẹ̀ ẹ̀fọn ni a lè rá tó tẹ́tẹ́ ẹ̀rí bí èyàn sì máa sáré èdè rí tààkọ́ tó wà lọ́sí wọ́n ní fún ẹ láwọn àpá àti ìjọba ọ̀pọ̀ ẹgbẹ́ ìpẹ̀lẹ̀ láti lọ́wọ́ tó lẹ̀ ẹgbẹ́ ìfọ́ ìpínlẹ̀ aláàfin ọlọ́run yọ sí ní ẹ̀kù láti ní ẹ̀ṣẹ̀ ìrìnlẹ̀ lọ́nà gbogbo ọdún tí ó sì rí lé ó dá ọ̀rọ̀ ni ẹ̀rù nìlé ọ̀sẹ̀lẹ̀ gbogbo ọjọ́ Ọlọ́run ní gbogbo ìgbé ìlú, àbẹ́ ìrìnàjò ìgbà àtàkùn. إن أوهام الوجود لا يكفي أن تكون لو كانوا يعلمون يكون في جبل الجنود يشترى يشترى وغير ذلك لا يمكن ẹ̀wọ̀n wàhálà aláàkàkù tó lórí ọgbọ́gbé ẹni láti rí ìjọ ọ̀rọ̀ òkúrú ìjọba tààrẹ kúrú tààrẹ ọmọ ẹgbẹ́ ìgbọ́nà fún ìtààrẹ ní ọmọ wá òpé ìtẹ̀jú kan gbogbo àwọn ọmọ tí wọ́n dáàbẹ̀ lọ́gbọ̀ọ́rọ̀ Ọlọ́run ni kí wọ́n rí gbé ṣe ní ìbálẹ̀ tó dára látàkùnà. Ó rọrùn ọlọ́run lọ́rùn ṣùgbọ́n lọ láti lọ́pọ̀ gbogbo òṣìṣà. Tí ẹni Mùsùlùmí gbé ní sáàyẹ ìṣẹ̀lẹ̀ náà ṣe ẹ̀dọ́kù kalẹ̀. Ẹwà pé ìṣẹ́ náà ẹ̀yẹ tó gbọ́dọ̀ lè rí ó ṣe ìṣọ́nù tó bá ṣe ìṣọ́nù kò lọ sùn. Bá padà lọ sùn fún ọ̀run. Bá padà gbọ́dọ̀ kò jẹ́ tó náà. Nínú tó kẹ́kọ̀ọ́ mùsùlùmí gbọ́dọ̀ ọ̀rọ̀ ẹ̀sùn púpọ̀, ẹni tó fi dàmú, tó fi kówó ìdàmọ́, ó wá dàmọ́ ọ̀nà tí ó tó nínú. Èèyàn ó dàbí ìyàn náà lágbẹ́gbẹ́ tó borí tó borí tó ní.

Ẹ̀yẹ̀ bá wá ní ọjọ́ tí ẹ̀bá jókòó ti wọ́n. Àbẹ́yẹ̀ wá ní ọjọ́ tí ẹ̀bá jókòó wọ́n kò mọ̀ àwọn àpá àwọn olóògbò tí ó mọ̀ pẹ̀lú. Ẹ̀bá wá sí ìpẹ̀lú ó gbẹ́ lọ́dọ̀ fún ẹ̀dùn orí rẹ̀ pẹ̀lẹ̀ tí ń pẹ̀lú. Ìrìn náà sí wọ́n ti gẹ́ ni. Ìrìn tó bá pẹ̀lú tó mọ̀ àwọn China tí wọ́n lọ ìlú lọ́dún tí wọ́n bèèrè tó ní òfin gbogbo fẹ́ẹ̀sì ta ló ṣe Ìjọba wa ní ìfẹ́ tó láti ìgbò tí ó fẹ́ ìgbò wọ́n rò pé kò jẹ́ láàárín. Ẹjẹ́ bá ara tẹ́lọ̀ láàárín gbogbo ìlú tó àwọn dáwọn ní ìwọ́ pé ìgbò ní ọ̀sọ̀. Àwọn ọmọ àwọn tó náà pé ìgbò ní ọ̀sọ̀. àwọn pọ́túgì pọ́túgà èkó wọ́n sọ pọ́túgà ìjọ òyìnbó pọ́túgì ìgbìmọ̀ tó bá wọ́n sọ náà sọ́jú yẹn sọ ní yóò àwọn english nìkan náà

ìtọ́jú ẹ̀sì rí èèmọ̀ tọ́jú ẹ̀sì rí ìgbàlá ìgbàláti ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ Ọlọ́run tàbí wà. Tọ́dá òkùnkù nípa àtọ́lẹ́lẹ̀ ìrọ̀ apẹ́fẹ́ tó fẹ́ àti ìgbórọ̀. Ìgbé Pápẹ́gbẹ́ ń fẹ́ báyìí, òjúmọ̀ sí ń pé òjò ìfẹ́ bá mi. Òjò rọ̀ tí wọ́n ń dùn, òjúmọ̀ sí pé òjò òjò ìjẹ́ ìkan ní ìjọ pàdéra. Lọ́wọ́ ẹ̀sìn ìgbọ́wá kọ́ wáyé tó tó lè wá ní ọlọ́ọ̀ká máa ń sọ pé ọ̀rọ̀ ọ̀hún náà, ọ̀rọ̀ ìgbà náà fìlà. Ní ọlọ́run, ìlòjọ́ lè pọ̀ ó ní mọ̀ ìjọba òkú òkè wọ́n ni gbogbo ìdá láti mọ lọ́rùn àti obìnrin. Ó yá ó ta nǹkan dúkìá jẹ́ àti káfẹ́kùn jẹ́ káwọn olóògbé ìlọ́bì lọ. ní afẹ́kùn yóò kàn ومنهم كثر في قوه الاسلام وقال يقول لكم لقد اتاكم انفسكم من ما لهم تعلق يا عباد الزادان اللهم انا نسالك في قلبه وخير اخبرك به ونعوذ بك من شره شر ما اخبرك به باذن الله فان لم تذكر الله تعالى àwọn ọ̀sán ṣoṣo ní gbogbo ní bí ìdílé mẹ́ta tó ti rẹ̀ òbí òmúrùn tó ti ṣe pẹ̀lá. Alágbára olùkápá àwọn olùwà lámẹ̀sán ọ̀rọ̀ ẹ̀rùwọ̀n mẹ́fẹ́. Ọlọ́pàá rẹ̀ bá tẹ̀lé ọkọ̀ akọ́ wa ní àwọn ẹ̀kọ́ ra sí sàlàyé rẹ̀ bọ̀. Àwọn àlàyé yẹn nìkan ò lè ṣe bá. Àwọn àpàtẹ́ ṣe tí tí tí mo ò ṣe bá. Àwọn tòní náà ṣe lọ́wọ́ mò nílé ṣe náà lọ́wọ́ ìgbà lọ́wọ́ mò nílé ṣe náà tó ní kọ́ ọ̀rọ̀ ní ìtàn. Ìbájápọ̀ ọ̀rọ̀ tán ìbọ̀lẹ̀kọ̀ọ̀bá tí ìtàn ni a lè sọ̀rọ̀ ẹ̀tàn àti ìṣàlàyé rẹ̀ náà tó tọ́ọ̀bù nìta ọ̀rọ̀ bá fi sọ́ọ̀bẹ̀ ìgbẹ̀rẹ̀ kí والبشر يقدم والبحر يقصه من بعده ما نفلت كلمات الله لنفدت من قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا تجي فقالوا لقد يلتقى اليوم من الصحابة ذلك النور يجري gbogbo ọ̀pùlà ọ̀rọ̀ ní káàmùkálá tí àdá jẹ́ǹkẹ̀ nínú ó pọ̀ bí òkun awábẹ́nà ọ̀rọ̀ ọlọ́nà ọba kalẹ̀ awámúkálá mìíràn awá fi gan àdá lábàbá wá pé ìtàkẹ̀ òyìn ìgbìyàn wá dà sí òkun olùbámu jẹ́ǹkẹ̀ ní ocean àwọn omi àgbáyé omi ti bẹ láyé pa tí wọ́n fi ń kàn lẹ́lọ lóòrùn awapọ̀ ọlọ́run lànà bí ìgbà ìgbà ṣáàrù ọlọ́run ní òkun ni ó ti jẹ apapata ọlọ́run ló ṣe jù lápọ̀ wà lọ́rọ̀ jí iná ìdèdè ní gbọ́dàdà tó ń lọ wákàtà tí ó tún pọ̀ sí òkun náà á tún mọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba lọ́rin òkun ni ó kún bẹ sílẹ̀ ọlọ́run ló ṣe jù kí ni ọlọ́wọ́ ọba ìwé tán ọba ni oòrùn ẹ̀ tí ó tó tó tó bí jàláàlì òjú ó pọ̀rọ̀ tán tó bí ọlọ́wọ́ ọba Òun ni àlẹ́hápù olùgbogbo ní àlèfáà bí ìjọ́ ṣẹ́kù. Ìjọ́ ṣẹ́kù Àlàyé wọn bí wọn lọ, àwọn tàbí sọ bí wọn, àwọn tàbí ó sọ, àwọn tàbí ìtàbíhùn, àwọn tàbí ò tàbí ní ìtàbíhùn, tàbí ò tàbí ìtàbíhùn, wọ́n lọ bí wọn, tàbí ò tàbí ìtàbíhùn, wọ́n lọ bí títí tó lórí àwọn àpá àtòrí. Àwọn àpá àtòrí tó ń kọ́ àwọn tí ó ká àpá àti ó lórí tó ń ká àpá àlọ́là, táwọn àpá àlọ́là tó jẹ́ ọ̀rọ̀ lè ní yóò tó lọ, Kùránù náà ló sì lókùnrin. Gbogbo bí lẹ́yìn yóò sì máa bá ó kọ́kọ̀ sí ẹ tí ó ń lọ ìdájú sí ìpínlẹ̀ tó ń ṣẹlẹ̀ orí òkú sí ìjọba tí ó fẹ́ bá kò láàrin lóṣù tó kára ní cash crunch àtìkẹ́ pé káṣẹ́ sọ ní tó dé ìbéèrè sí àwọn àpapọ̀ òbí kò láàrin ìdá fẹ́ ṣe òṣèlú tó bá gbà ìpínlẹ̀ ṣe ọwọ́ sọ̀rọ̀ ìlú àárín láti sọ̀rọ̀ ìdásókè ọ̀rọ̀ sọ̀rọ̀ Torí náà, ìjà àtọwọ́ àwọn àpẹẹrẹ ọlọ́run àtọwọ́ rẹ̀ máa ń

لقد كفروا بالفتنة من قبل وقد شكوا يكذبون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم فقال الله تبارك وتعالى الشيطان الرجيم ومن مراجع الله bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run tó jẹ́ àmọ́ àjọkẹ́ ayé ìṣẹ́jẹ́ àbájúwà ẹ̀yìn tí ọlọ́run bá ní kọ́ láti jẹ́ pátán ìdí tó wò sí jẹ́ káwọn ohun náà fi kí ó tẹ̀ láwọn oṣù mélòó ti pàkó. ìyàtọ̀ wọn nígbà àkókò yẹn ó jìnà sí láti náà àkíyè ìrùsọ̀ sí ń bẹ láàrin ẹ̀mí tòní báyìí seven hundred ọgọ́rùn-ún méje ó rọ̀ jù Nàìjíríà ti mẹ́ta ilé ọ̀fẹ́ ìjọun sí àgbàdì ọgọ́rùn mẹ́ta. Ṣùgbọ́n àkóòtù sí Nàìjíríà ọgọ́rùn léṣe olùsùsọ̀ ti fẹ́lẹ̀. Ẹsẹ̀ ni wọ́n rìn, àkúmí ni wọ́n gùn, ẹsẹ̀ ni wọ́n gùn. Àkúmí sì lè ìrìn tó wọ́n rìn lójúmọ́ ó jẹ́ ìjùsọ̀ méjìdínláàdọ́ta of 8-9 ní ìrìn tí àkúmí ó rìn lójúmọ́.

láàrin àwọn mùsùlùmí ju kí ni ìpínà ìjọun wọ́n ìṣìyẹ̀lẹ́jì orí òòrùn ìjọba àmì mú èrí látọ̀lẹ́ òun pàdé. Ìjọba pàápàá ṣáájú tàbí ẹ̀rùsùn jẹ́ tó gbà ní wọ́n ti wá lọ ọmọ yìí ní kọ́bí ṣáájú àwọn ìyọ́mọ lọ́wọ́ fún rí nígbà tí a ti ṣe náà bí náà pẹ̀lú àwọn ìhàjúrù àwọn ẹgbẹ̀ wá láti lọ́ta sílùú mẹ̀dínà wọn ò jẹ́ káwọn mùsùlùmí ó fẹ́ tẹ̀lé ohun ohun tó fa ogun bá fún náà ogun fún torí pé mo fẹ́ kí mùsùlùmí ó fọkàn balẹ̀ èdè pé ó rí ìjókòó wọ́n bá kí mẹ́sì fún mẹ́fà ní ẹgbógún bí bí mo gẹ́lẹ̀ sí ẹ̀ ohun ló pa gbọ́kànlẹ̀ àṣàtà gbọ́kànwátì àgbà pàpẹ ní gbọ́kànlẹ̀ kọ́ńdà ogun àwọn ẹgbẹ́ lọ́gbọ́n àṣàtà ìgbógún ẹgbẹ́ ọmọ ogun gan àwọn àádọ́ àwọn ẹgbẹ́ ọmọ ogun nígbà ọkùnrin sí ìtọ́lọ́jà àwọn kọ̀ọ̀kan fún àtúnlọ́lọ́ lọ́wọ́ àwọn ìjọ àwọn ìlú ojú ìlú àwọn ọ̀rẹ́ ẹgbẹ̀rẹ̀ ìdínà lọ pátápátá òbẹ̀rẹ̀ kí èyí ìlú ṣe sùúrù. Bàbá Mùsùlùmí gbọ́, ló ti bá àwọn ogun ìṣẹ́ pọ̀ tó ti sàrànlẹ́nu àlùkọ̀ sí sàrànlẹ́nu mi owó ìṣẹ́ lágbáwá ọmọ Pàṣíà ni àwọn ìran pẹ̀lú ti wá tó wá sọ wá lọ sí àwọn ọmọ márùn ún lọ́jọ́ lọ́jọ́ àlùkọ̀ ọ̀gá ìgbẹ̀yìn. Àwọn ọmọ ẹgbẹ́ tó kù kalẹ̀ táwọn ilẹ̀ òbí náà yóò wà bá mọ̀lẹ́gbà yóò ọ̀rọ̀ lójíjì. Wọ́n bá dé ẹṣí olé kòkòtò. Ó kò ní òkòtò, tó bá ti kò ní òkòtò, àwọn ọlọ́ pẹ̀lẹ̀ lórí. Àwọn orí tí àwọn òní lẹ́kòtò sí tó rẹ̀ orí àwọn tí tó jọ mí àwọn mùsùlùmí ti lọ tó bẹ̀ ìwọ̀n kọ́ àgbẹ̀ ti lòdì àkóòrùn ìtẹ̀ tí ò ní yí òfin àjọ lórí àbúrú tó bá àti àṣà tí wọ́n rán lọ rí jẹ́ àwà tó bá àti lé rí àti wà àtàkà rẹ̀ ṣe bí ẹ̀rù lò lọ́wọ́ rẹ̀ àtàmẹ́ lóòrẹ̀ tó sì rẹ̀ pẹ̀. Láṣẹ́ṣẹ́ lọ́nà Mẹ́dínà ni. Wọ́n wá lẹ́wọ́ Mẹ́dínà, ọwọ́ lápapọ̀ bí ẹ̀yìn Mẹ́dínà, pípẹ́ èyí ó tàpá ní àwọn lóòrẹ̀ tàbí wọ́n jẹun. gẹ̀rẹ̀, العذاب وما يتم تنظر صورة العذاب شرعا في هذه القرون وكما يقول wọ́n wá tí ó kò kalẹ̀ ó wá ń ṣe àwọn òfin tí ó bí mùsùlùmí lọ́nà mùsùlùmí lè wá bá wọn ó wá mọ̀ mọ̀ mọ̀ sí yára wọ́n tí àwọn obìnrin aṣẹ́wó wá wọ́n bá wọn tó pọ̀ mẹ́ tí inú lè jẹ́ àwọn mùsùlùmí pàṣẹ lọ bá wọn àlùsùlùmí ní ara wa pàṣípàṣẹ nípa àwọn tó tẹ̀lé kó àwọn nínú nàìjíríà lábẹ́ ẹ̀rọ ọ̀rọ̀ wá ṣe lọ́wọ́ ni wá fún atẹ́kùn kan ló bá fẹ́ atẹ́kùn yẹn ló fún àgbọ̀ tí wọ́n pa jọ́ náà àti bàbà tí wọ́n pa àwọn ilé tí wọ́n sì mọ́lẹ̀ atẹ́kùn sì ló gbogbo ẹ̀rọ lẹ́ẹ̀kan náà káwọ́ iná àwọn tí wọ́n dá atẹ́kùn sẹ́kùn pẹ̀ ó ti fa sí àwọn oṣù ẹṣin dàgbẹ̀ ẹṣin wọ́n mọ wọ́n tà lọ. Tí ló kù báwọn náà, kálukú sí Wọ́n wá lọ àwọn sókè. Àwọn ìyàwó bí wọ́n bẹ nínú mẹ́rìnlá ti tún ti lọ àjá òpọ̀ pẹ̀lú àwọn ẹyẹ tó pàtó owó orí mùsùlùmí omi ogun àdára ọlọ́wọ́ bá sọ wípé ọlọ́wọ́ bá الإنسان وكان الله قويا عزيزا الله الذين كفروا بغيظهم الله جاء وانتم ìgbọ́ ìpìlẹ̀ tó ìbínú wọn oríṣìí wọn bá bọ̀ ẹ̀rẹ́ ìgbésẹ̀ lórí ẹ̀ẹ́kọ́ ẹgbẹ́ ẹgbẹ́ ìrọ̀lọ́wọ́ ọlọ́run bá ń padà fún ìlú wọn yẹn. Láṣẹ́ aláàrùn ọ̀yọ́ lọ́rùn yàtọ̀ sí ìrẹ̀kọ́yọ̀ ọwọ́ ọmọ òfẹ́ tí ń wá. Ìjọ́ torí ẹ̀ lọ ọwọ́ ọmọ òfẹ́ oore kan òfẹ́ mọ́ lọ́wọ́. Wàtàbọ̀ ọ̀rọ̀ ìrìnà Àdájá ọgbọ̀n wá tó fún àwọn ọmọ òbìnrin ní òun tó ti jà ló ní dá àwọn mùsùlùmí ò wáyé ọlọ́run ló lọ ẹ̀ka fún rẹ̀. Wàtàlá ọlọ́run kan ọba kó ní wọn, bàbá ọlọ́run kan wí ìjà síbi ìdí ló tó ń jẹ́ aláta àbí wọn olùkọ́ orí tó bá ní àbí jù nínú òtún rẹ̀ àlùkọ̀wé yìí ló ń bẹ́ẹ̀ alágbára. Ọlọ́wọ́ ní Wàkánà mọ́rún kọ̀wí já ọ̀tún àdà lágbàrá kí àwàtún àdìkù. Láyé wàdà ti pé sọ ọkọ́lọ́jì àtọ̀kú sọ tàbí àwùjọ mi. Ara àti ìsù nínú òṣó rẹ̀ àwọn tí kọ̀wí orin gọ́ọ́lẹ́kù á ní àwọn ìdíkò orí tó bá fẹ́ ṣe tó kò ṣe rí ẹ̀ yóò wà máa jẹ́ lọ́wọ́ látọ̀lọ ìkọ̀ oríyá alágbára lọ́wọ́ àti ìta orí ní ẹgbẹ́ orí ẹ̀ ẹwọ́n lọ́wọ́ tó ń sọ́rọ̀ àjọ́ àti ó lànà ìbí sọ wípé ìlà máa bá àpàtà lọ́mọ́ká sí ẹ̀ẹ́ pàtàkì sọ fún Ọlọ́pàá pàájá لا إله إلا الله وحده أنجز وعده ونصر عبده وأعز جنده ونصر عبده أقول لا إله إلا الله وكان النبي يقول له الله وحده قوم بفمه يوم القيامة أنجز وعده أنجز الله سبحانه ọlọ́run mú ṣẹ wà lẹ́sọ́ àbúdá ọlọ́run wá rẹ̀ rúsìn rẹ̀ ṣe wà á sáwọ́lẹ̀ àtàwà wáhádà tó bì sọ́dọ́pá gbogbo àwọn ìjọ ẹgbẹ́ lọ́dún tẹ́fẹ́ wá tẹ́ ìsìláàmù ìjọba pa òṣùmí olùsọ́dọ́pá gbogbo rẹ̀ láàrín àyílọ́lá kò sí ẹni tí ìjọ

ọlọ́run tó ti yọ nílẹ̀ ní tẹ́lẹ̀ ní kọ́pínú ìyọ ọjọ́ tó bá mùsùlùmí gbogbo àgbà lẹ́yìn ìyẹn ogun kù méjì ọmọ tẹ̀lé àwọn mọ̀lẹ́bí ní náà ti wọ màbí náà ni wọ́n ti ń yọ àtẹ́bí lẹ́nu wọ́n ti ń pa díá sọ ìtọ́wà sàgbàgbà sọ bí ó sáwọ́ olùrí mẹ́ta lè kọ́lẹ̀ wọ́n ti kó lọ ń bá ní tẹ́lẹ̀ tẹ̀síwájú. Wàwọ́ ìyàlú lẹ́fẹ́ ìlú rẹ̀ jẹ́ àìyá. Tẹ̀síwájú. وظهر عنهم الله وهم آمنون واذكر على غير واذكر لغير وقد هناك جمهور wọ́n ti pàtíyàǹkò pọ̀ báwọn ọlọ̀ tẹ́lẹ̀ ẹgbẹ́ wọ́n ti tìjà lẹ́bì wọ́n ti tẹ̀yìn mùsùlùmí látàjá àrẹ̀há tí tó tòrò fi dé wàtọ́ àwọn ọmọ olùkọ́ ìrọ̀lọ́wọ́ láti wá borí jọ́nà tàbí gbọ́ àwọn tó hàn in tó hàn tó borí èyí tí ó hàn tó gbọ́ lẹ́lẹ̀ ìgbọ̀rẹ́ àwọn àtàmọ́lẹ̀ tí ó hàn ìmọ́lẹ̀ àríwá orí ìmọ́lẹ̀ tó orí tó jẹ́ bá ti wí tó ah, àpá àti tí mo tún ọ̀tọ́ àwọn akọròkù àwọn orí Ìjọba káwọn náà, tọ́lọ̀ ọba tó nínú ṣọ́ọ̀tù sọ́ọ̀tù هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على دين كله. Ìyẹ́wà lórí òkun àpárá ìgbóhùn ṣe Ètò ó ṣìgbò jẹ́ rẹ̀ látò rẹ̀. Orí pé nínú káàbà òòsà tí ń jẹ nínú kàábà tẹ́lẹ̀ tó lé ní ọkàn mẹ́ta. Ẹ̀rẹ̀ ẹ̀ láti sọ pé yóò gbà kàábà káàbó sọ wọ́n rẹ̀ aláìsàn. Ìfowópamọ́ rẹ̀ ní ẹ̀ka tó dáná tí yóò gbà kàábà kàábà ìṣe yóò sà. Ọlọ́run náà ń gbà àwọn àlàyé sí rẹ̀ kí ní Mùdí Àdìlẹ́. من السبيل واستبعوا ما وقع وقال تعملنا تريد أن تسمع ìwà ẹjọ́

tí ẹ̀yìn ẹni ẹ̀yà ìmúnú ẹ̀bá ọ̀rọ̀ tó bí bàrẹ̀ tó ṣológbó olóṣogbo amára ní ọkọ̀rẹ́ àdúgbẹ̀dá nínú olúwa ẹ̀nà àwọn àdúgbò kan bẹ lọ́wọ́ pé ìjọba láti àdúgbòrùn láti pàró jẹ ń bẹ̀ omi sí yìí bẹ́ẹ̀ náà ló kọ Ebúrò èédí ń bẹ ń máa ká ẹgbẹ́ ṣìwó ẹgbẹ́ lọ́wọ́ ògùn ẹgbẹ́ ìwà àrọ̀lọ́gbọ̀ ẹgbẹ́ lọ sí táyọ̀ ilé tí wọ́n wà mọ́ta ẹ̀rẹ̀ láti kọ́ sí náà lórí rẹ̀. Tàbí wọ́n ti náà mẹ́ àwọn àpáta ẹ̀ka lórí àátánù òun àbábá fọ́dá. Mọ́ṣáláṣí kan ń bẹ ní mọ́ta kò jìnà sí Gbàmọ̀wọ́ àwọn àyíká tí ń sọ́pù à ń pè ní Mọ́sílì ìdìbò pọ́ìntì. Mọ́sílì ìdìbò pé àlẹ́ pọ́ìntì Àdẹ́bí ní àwọn ẹ̀rẹ́ bí ọlọ́run tó fi yan lórí wà láàrin rẹ̀ Islam lẹ́wọ̀n pé ní àádọ́rin sẹ́mùtì. Nothing less than seventy centimeters of Allah's heart plays there. Mọ́tíláṣí àwọn ilẹ̀ yẹn àwọn ará mọ́ta àwọn ìjọba tó ń wá sọ mọ́tíláṣí sílẹ̀ lẹ́nu kọ́ ẹ̀kọ́ bá bẹ̀rẹ̀ lọ sí òṣèlú. Ó ń tó láti di ìdíwọ́ tó kò ìdíjẹ́ náà lọ. Lẹ́yìn wá wọ́n bẹ̀ Nígbàtí wọ́n ṣe 10 steps, 9 steps,

táwọn ní rẹ̀ ló fẹ́ kalẹ̀ ó wá fi omi lẹ́gẹ̀ẹ́gẹ́ wá ń dábàá àti oríláwà ní ẹ̀rù ó kẹ́ pé mo ṣe kájú àwọn ẹ̀sùn láti àwọn ọ̀sẹ̀ wọn ló gbá nìyẹn wọn lọ táwọn ní omi jẹ́ pé ti dáṣọ omi yẹn ò ní lẹ́lẹ̀ omi tí ẹ̀ náà ló ṣàlà láwà tí ó mọ́ṣáláṣí yẹn tó kò yẹn ní ṣọ́ṣọ́ ìgbòkòrò rẹ̀ àwọn èèyàn tẹ́ ti pàtàkì ọmọ ẹ̀ta ní mìíràn tọ́lọ̀ ọba ní ọ̀nà sàájá ìyàwó mẹ́rin fara ìsìnà àrẹ ọ̀nà sàákọ̀ ọ̀rẹ́ Ìmọ̀lẹ̀ ìtàkọ̀ wọ́n tẹ́ mú sọ́nà wáyé ìrìn àìyàn

bàbá láti fún bí aláṣẹ ní ìpàdá láti adójúkò kúrò Àmọ́ ọ̀dọ́ pé ó wá ti ẹ̀yí tẹ ẹ̀rọ nígbà tí àti ìbẹ̀rù ọ̀nà. Ó lọ pé ìbẹ̀rù ọ̀nà ti ṣe

ṣùgbọ́n tí wọ́n lè wọlé ọwá pàtó mo ti sọ lẹ́ẹ̀kẹ́ ìjọ mẹ́sẹ̀ yẹ ìgbà tó ní gẹ́ òun ní ìpẹ̀yìn ọmọ pẹ́lú ọgbàṣọ́ pọ̀lọ́ ọmọ pẹ́lú ọkùnrin ìgbẹ́nìkan ní òun nílùú ló tẹ̀rẹ̀ àtẹ́gbẹ́ ẹgbẹ́ ní àkọ́kọ́ wọn ní jẹ ọba ní wọ́n tẹ́ tí wà lẹ́gbẹ́gbẹ́ tí wà tí ó tẹ̀rẹ̀ lọ́pọ̀ lọ́rùn wọ́n tẹ́ ọ̀pọ̀ tó bẹ́ẹ̀ ní wà tó kọ̀ lókùn láti ìjẹ́gbẹ́ tẹ́ ọ̀pọ̀ wá lọ́pọ̀

Adájọ́ máa rẹ̀ wọ́n ọ̀rẹ́ nígbò. Adájọ́ máa nígbò ìlà. Òun náà máa lọ́dún kẹ́ máa gẹ́ sí òun. Kò nílò àwọn èso ó gẹ́ àwọn kòtò kí káàkiri orí ọ̀dẹ̀ ẹ̀kọ́ ọkọ̀ mẹ́rin. Àwọn gẹ̀ẹ́sì jẹ́ ẹ̀yí kéèkì ọdún pákẹ̀ẹ̀ síjà. Èé

بري ولا تفتني ألا بالفتنة سقط وإن لملك Ọlọ́run ní ìgbà nínú wọn ọmọ ọlọ́dìdì, bẹ̀yà kúrò láti bí, rí àtọ́jìjọ ọ̀gá fún mi, wà láàtọ̀ sí ní ìgbẹ̀gbẹ̀ fún mi o, lọ́ṣẹ̀ẹ́ bẹ́ni wo

ìtàrùn lọ àpá àwọn arìnkúnkẹ̀ sí ó ní ìdájú ìrìnkọ̀ọ́rù nípa kíkàn sí àtọ́lọ̀ káwọn tó kù ní wà láàrẹ̀ sí ìrìnkúrú ìpánáká ìsára ìjàwárí ìsá ìròhùn ẹ̀mọ̀dárí ìṣẹ́lẹ̀ ìyá àtẹ̀lẹ̀ ní o ẹgbẹ́tẹ̀lọ àwọn ẹmọ́ tó bí sí ọ̀dáwọ̀ Gbogbo ìjọmọ̀ lọ́wọ́ ẹ̀rì jẹ́mọ̀ lọ́wọ́ òbí jẹ́mọ̀ lọ́wọ́ ọkùnrin ìfẹ̀lẹ̀ lọ́wọ́ ọkùnrin mẹ́ṣẹ́ ààrẹ fún àbájá àti ẹgbẹ́ ọmọdé ti lọ́dá àti ìṣàkójú ọ̀rẹ́ àwọn àwọn ọmọdé lágbára bá lórí ìrànà àwọn ọmọdé láìní àwọn amílò. Ọlọ́ ọkùnrin àti lọ́wọ́ ní alẹ́ èrè ìgbésìnà sí lápọ̀tù ayé ọ̀dẹ̀ ìpápọ̀tù ìgbésìnà sí ìkọ́wò ìgbésìnà àdá ọ̀rọ̀ ọjọ́ tó bá ti lọ mọ́ kò sí ìṣẹ́ láwọn tí ó ti ṣẹ́ ti lọ ó ti What? o ẹ̀ṣùwájú. Wọ́n ẹ̀yà sábàdà sí sabada ولا يفتني

ọlọ́pùlà wọn bẹ́ Àìláàmà ìgbà lọ́rùn àyà wà láàmà ìfọ̀ wà láàmà rọ́gbà. Kò sí ìpùtà sí fún wọn, kò sí ìbùgbọ́ sí fún wọn, kò sì sí ìtàgbà bọ́lọ̀ bẹ́ wọ́n lè tò kò sí sí ìrẹ̀rẹ̀ في عدد مبدل ويل لكل همزة نعم. نعم. لمزة نعم. الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا كلا لينبذن في القرى وما شكرا دعوا الله منهم ولا فما أدراك من أخذت أخذت خطبة إذا خطبة قال كيلو إمام السبع نار الله مرضى إذا كمل Àwọn ọkùnrin láti ìjẹ́kù tó máa ti kùkùkùkù kìí sí ìgbàfẹ́ fún kìí sí ìgbàfẹ́ jẹ́ bí ẹni fún ìdára pàá tó mọ̀ sí gbogbo ìgbà ní náà tẹ̀síwájú. Ìjọba Àlẹ́bí bá pọ̀lé wọ́n Áfíríkà, ilé ọmọ náà tó bá wọ́n náà yẹ wọ́n Áfíríkà, ọkùn, Áfíríkà, àwọn ọkùn, yóò máa ní wọn lápapẹ́ yóò sì máa tó orí ọkùnrin wọn yóò mú sí wọn lọ́gbà bẹ́ẹ̀ náà iná ààrẹ ìhá mọ́ ọ̀gá ìgbẹ́ ọ̀gá ni a ìgbẹ̀kùn olé mẹ́rin wọn ni láàárọ̀ pẹ̀lú dáadáa nínú ẹja àtẹ́rùn ọ̀nà ṣíkọ̀ ó sọ kiri ká àwọn tèmọ̀ ìgbàgbé ọmọ ọgbẹ́ ìnà ààrẹ ìmọ̀ sọ́dá láti wọn bí àádọ́dé ìṣòro dáadáa nígbà àwọn òjò máa kàrù wọ́n tó ká ní kúrò tẹ̀lé òsì tó lẹ́gbà lọ láti ìjọ́ ọ̀gbẹ́ ìṣòro wọn mẹ́ta wọn ni wọ́n tẹ̀lé bí káàkiri àwọn ọ̀rọ̀ láyà fún kìí ìhà wọn ò ní ṣe láyà fún kìí àwọn òní fún mú lẹ́yẹ wà láyà àwọn òsínú tí wọ́n lọ́wọ́ ní ṣẹ̀rẹ̀ sí láyà àwọn òsínú láyà sínú sára ọ̀tẹ̀ sí ìṣú láyà fún kìí wọn ò ní kú mú lẹ́yẹ wà láyà yáyà

ويتولوا وهم فرحون ولئن تسلك لأعلم الكتابة حتى الكتابة أحسن اليوم tí orí bá tẹ́ ọ lọ́wọ́ pàṣúrù ló sì kó bá ìjọba. ń tẹ̀lẹ̀ láàrin àwọn òṣìṣẹ́ náà ọ̀nà olóbà tẹ̀lẹ̀ àbáàbí ọmọ tí ó lásìkò yìí ó ti fẹ́ sí ọmọ tí ó gbọ́ lọ́wọ́ àrẹ́mọ̀ òun five ọmọ rẹ̀ ti lọ ní mẹ́ta lé tó ti ń sìn twenty ọdún ní àgbáyé bábá Láti tí wọ́n ní ní tẹ́ fẹ́lẹ̀ gbogbo àwọn ẹgbẹ́ wọn náà. Bàbá tuntun lórúkọ tó fẹ́lẹ̀ ẹ̀ àjọ ọlọ́run ni, tí wọ́n ẹ́ Ọkùn bàjá tó yẹ tó yẹ́gbẹ́ ìsàmúdẹ́ bàbá àwọn àjá ti káàkiri ẹ̀ká àbàyí wọn. Lẹ́ni bẹ́ẹ̀ fọ́mọ̀ àkọ́gbọ́n jábọ́ ẹkùn ọ̀rẹ́ tó ti lọ wá ilé

Ó wá aṣọ rẹ̀ àpá òkú aṣọ ẹgbẹ́ tó pẹ́pẹ́ gáṣọ ìwàfíjẹ́lẹ̀ ìgbìdó. Tẹ́lì kan wá tó ń dá sí ẹ̀rẹ àwẹ̀ tó lè rẹ̀ jẹ́ káàrọ fún àpá ilé ìlú. Ó ti lẹ́gbẹ́ ẹgbẹ́ tó lọ sí ìjàpá. Tá àbá ti gbẹ̀ẹ́, àbá ti gbẹ̀ẹ́, ó wò ló fẹ́ ìgbà tó ń láti bá àwọn òṣìṣẹ́ ìgbà ó wá sí tí wọ́n ń bá ọ̀rẹ́ àbìrí ń jẹ́ omi lẹ́jọ́ bá délé lọ́kọ̀ọ́rin jẹ́ òkú اللهم اهدنا مع الذين اللهم اهدنا مع الذين اللهم اهدنا بكلك جميلا اللهم اهدنا بكلك جميلا صلاتك ولا سيرك بلا شرك أتعلم أتجاه أتعلم قولا إن ربي رجوان وأبنك الدين يتفشى فيه إيه هو من كيف تعتمد الإنسان Ọwá mọ mọ́jọ́ ìgbàgbé wọ́n lè ibi, wọ́n mọ́jọ mú lọ́pẹ́ tó mọ́ fún àgbà àti ètò ìṣúlẹ̀ àpáàtọ̀bọ̀ àti àpáàyẹ̀wú jẹ́ ẹgbogbo ti ná ọmọ mi, ẹgbogbo ìgbà lẹ́yìn rẹ̀, ọmọ yóò lè ọmọ ilé ìjẹ́ká ọ̀pọ̀ ọmọ mi lọ́rùn lórí ìgbà nínú ìrìnkú yóò fi lọ ní ikú. Ètò wọn lè kò tó lọ ọmọ òbí lọ́sùkú mọ̀. Ẹgbẹ́ ìmúyàlẹ́ lọ́sùkú, lẹ́yìn tó wọ́n àwọn ẹ̀rẹ́ òun lọ sọ ọmọ ẹ̀rẹ́ wọ́n tí bàbá káàkiri ọwọ́ lọ sí ìlú báńdà tó dá wọ́n tún sọ ọlọ wọ́n tún aṣọ lóòdó àdíkà tó ní ọmọ tí ò ríra rẹ̀ lẹ́yìn tó jẹ́ lé wọ́n tún gbé láti ẹ̀sùn ẹ̀sẹ̀ ó mú ara pẹ́ńsù pákẹ́ ìṣìkan ó wà lọ́wọ́ òrìṣà pẹ́ńsù wọ́n ń lọ òní ìmọ̀ yóò sáwọn àgbàgbàgbàgbà náà bá káyà á ń ọ̀nà ọ̀rẹ́ ìgbẹ̀ká ìdájú. Tí wọ́n ọ̀rẹ́ ìdájú kan wọ́n máa lẹ́yìn bá àpá ìgbọ́n mọ̀lẹ́ tó ti dájọ́ bẹ́rẹ̀ rẹ̀ tó wá dá ẹran kẹrẹ. Nítorí tí wọ́n tẹ́lá wọn lẹ́yìn láti rí kẹ́ẹ̀kẹ́ mẹ́lẹ̀ ọlọ́dọ̀ wà ní ìgbẹ̀rù ìgbẹ̀ká ìdájú ọ̀rẹ́ ẹ̀yà. Àwọn ìwé tó máa rà ń lọ́pí ọdún ìrànṣí, àwọn ọmọ wa tẹ́lẹ̀ jọ rẹ̀ sí ọ̀pọ̀ rẹ̀ nígbò ìrìnlẹ̀ tó wọ́n wọ̀ sínú rẹ̀ ní ó ṣe bí Ọwọ́ àwọn ìjọba àti ìgbàdẹ́. Nítorí náà, Ọgọ́rùn-ún wá sọ sí pé ní kò sí ní àgbàrà tó pàṣẹ ohun tí dáadáa bá tẹ̀lẹ̀ sí lókò bá ti jẹ́ bá wọn ní tẹ̀lẹ̀ láàrin wọn náà. Torí náà, báwọn àbá bá ń torí ẹ̀rọ tuntun jẹjẹ́ òkùnrin jẹ́ tó. Ó wà láti ṣe lórí ọkùn. Àbá àti ẹ̀yọ̀ bá ń lórí pé wà láwọn ọ̀rọ̀. Ọmọ mẹ́wàá tí ó rọ́gbà àpá ọ̀pọ̀ ọ̀pọ̀ nígbà fẹ́rẹ̀ àti pé á ń kọmọ Níbi àti ọmọlá pé láàájí, wọ́n ní pé èèyàn lọ́pọ̀ wọ́n kọ́lọ́ wọ́n. Tó bá kọ bàbá, bàbá ìgbòho wọ́n kọ́lẹ̀ ìgbòho náà. Mọ́wọ́n náà kọ́ àkọ́kọ́ bá pé ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ ìkọ́lù ọ̀kan kọ́ àkọ́kùn ti yè sí gbogbo ẹ̀. Lọ́dí ìgbésẹ̀ lọ́wọ́ òpèdà, ẹ̀lọ́ òpèdà ìgbẹ̀ká àwọn ọmọ tí wá ní àkọ́kùn ti rí pọ́ ṣùgbọ́n ibi ti fẹ́ ẹ̀dá tí wọ́n tó àti nínú àpapọ̀ ìgbé àwọn kéèkéèké ìsinmi ọmọ jíjọ Gbọ́dọ̀ láti ti ti ìgbàkáàtì ló sọ fún sílẹ̀ bí ààbọ̀ ìsanwó ọ̀nà ní ẹ̀ka nípa ọmọ sọ. Àwọn àbá àtúkọ ọmọ ní omi tó lábẹ́ ìlọ ní ọmọ olóògbé bá tẹ́ ìlú ìjọba lè jẹun. Àwọn tí ń ṣe ìjọba ìjọba nílùú wáyé. Àbá ẹgbẹ́ ọmọ olóògbé bá tẹ́ ìlú ìjọba lè jẹun. Ẹ́ Ẹni ọmọ tó ra pápẹ́ tó ra lọ́pìn ní káìdá ìrọ́gbò tó ra pàtàkì tó ra ti ya ilé ìtòkò nínú ìdáàbìtàkọ́rù. Àwọn ta tó fẹ́rẹ̀ kí ó ti lọ wà lọ ìkò ẹ̀ká ìgbà ti jì àbá àbẹ́lẹ̀ lọ láti pàyẹ́ yẹ fún òṣù ọmọ bí kọmọ lè rí àpùrá àpùrọ̀ ní ọba ti gẹ́ẹ̀dẹ̀ ọ̀tá ẹ̀ẹ́dọ̀ bí i ìtàkùnjọ́ ìṣẹ́lẹ̀dọ̀ fẹ́ẹ̀sì ọmọ ìgbẹ̀gbẹ̀ láti ìlú ìṣẹ́lẹ̀dọ̀ ìṣẹ́lẹ̀dọ̀ ọmọ yóò jáde tẹ́ẹ̀ẹ́ta kújẹ́ tẹ́ẹ̀kíkà nípa pítà àríyá ìrìnà wọ́n yá lápọ̀ ẹ̀lẹ́wọ̀ òbí káàkà wọ́n sọ pé ẹ̀yẹ òbí ìjàlá àwọn ọmọ ẹgbẹ́ àbí ìjọba lọ́nà ẹ̀ẹ́

tí àwọn ará àdúrú bá wá bá yí ní kò sí kàkò sí ìbàṣọ́ tí àwọn ará àdúrú ìgbẹ̀rẹ̀ tó ṣẹlẹ̀ lóṣìṣì tí ó dá ọlọ́run làwọn mẹ́ yàkùnún ọmọ yàkùnún ó sọ́bẹ̀ kọ́tí àkọ́bìnà àwọn ọ̀rẹ́ ní kọ́bí wọ́n yàtà wá ní sáwọn ìgbà àwọn olùfà ẹ̀kọ́ àwọn sára wá ń bí ẹ̀ká yóò ọlọ́wọ́ ní wọ́n yàtà wá ń wọ́n wà ṣẹ́rí padà wà mú pàdé ọ̀ṣẹ́rí tí wọ́n ń gbé ìgbìmọ̀ ẹnu ṣẹlẹ̀. Ó lọ sí tó tí wọ́n bá fi ṣe lágún bá ti ń ṣẹlẹ̀ káàkiri sùn inú rẹ̀ ah, náà ń gbìn. wà ń lọ sí káàkiri tẹ̀lé náà sí bẹ́ẹ̀. Àwọn àmì ìrùn Àmì ìrùn náà bì Àwọn akẹ́kọ̀ọ́ tí lọ fi ọyá gbà pẹ̀lú wọn wọ́n wá sáré ìgbà ní ọ̀sán wọ́n pa. ẹni tó ń jẹ tí ò sọ kó padà bọ́ ìrókò pamọ́ jẹ́ ń dúkú wọ́n ká ní àwọ̀ ẹ̀ẹ́dẹ̀ tó sọ́lá ní tó sọ fẹ́ ọdún ìgbà. Ìjẹ̀kùn tó orí yóò lọ erí erí yóò lọ nínú ọ̀fẹ́rì bí ẹni tí ó mẹ́lọ mọ́ta ó ti wá dáwó ìgbàtíwọ́dé yàpọ̀ ṣùgbọ́n abẹ́rẹ̀ rẹ̀ pé kó wọ́n lọ lé bàánù tó bá wà mọ́ta ló bàánù tẹ́kùn ológun Subhanallah Ìjọba yẹn wọ́n ti ní ẹ̀wọ̀n pé ọmọ àwọn ọ̀rẹ́ lọ ṣe ní títọ́ ti jẹ́. Afẹ́ ẹni wọn kò bá lẹ̀ fọ́ àìjẹ́ náà ni wọ́n. Ṣùgbọ́n ìwọ ni olóòtọ́ kan sí. Ṣẹ́rẹ́ àwọn mùsùlùmí, àwọn mùsùlùmí, wọ́n mọ́ ṣẹ́rẹ̀ mùsùlùmí ní ìgbà tí ò dára ṣe dáàmù rẹ̀. Wọ́n ni, ah, àti àwọn àwọn àwọn àwọn àwọn ọmọ mọ́ padà ẹni tó ṣe wí ní ọmọ